بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته نبقى سواجنا العقيدة الطحاوية الإمام الطحاوي رحمه الله تعالى آه، وفي أبو كان àwọn ni pé ká sọ̀rọ̀ fún ìmọ̀ ìkọ̀kọ̀ ìmọ̀ tó yẹ ká mọ̀ àwọn ìmọ̀ ṣẹ̀ríà ìmọ̀ nípa òfin ọlọ́run hmm, ìmọ̀ nípa òfin ọlọ́run láyé ká sọ fún wa pé ẹni á bá gbèrò ìmọ̀ tí wọ́n ṣe léèwọ̀ fún kí ọ̀ya yọ ọkàn pẹ̀lú kójú ọjọ́ sẹ́lẹ̀ pẹ̀lú ìfọ́gbàgbọ́ yẹ èròǹgbà rẹ̀ yàn pọ̀ jù oníjọ́ níta ọ̀hìn ilé ìtọ́yọrantí òsì ní nímọ̀ tó mọ́ ẹni tí lọ kọ́ ìmọ̀ ìyẹlẹ̀wò ìyẹlẹ̀wò ìmọ̀ ìdán ìrúdé ha oníjẹ́ mọ́ni rẹ̀ ọlálàáfíà. nígbà wọn kàn máa lọ láàrin àìnígbàgbọ́ àti gbàgbọ́ omi قال المؤلف رحمه الله أنه ولا يصح الإيمان ولا يصح الإيمان برؤية أهل دار السلام لمن اعتبرها منهم وهم. آه. يعني الإيمان بالرؤية kò lè lálàáfíà lè ahli daril islam fún àwọn ẹni tí wọ́n wà lọ́jọ́nà ìmọ̀n àtàbà ọ̀hà mi hún bí wà mí ẹni tí ń bá ń ṣe ròyìnròyìn nípa rírí ọlọ́run ni ń ti wà ìpàdà báyìí àgbà ní rí. Una si tiene la ajá sí pé ímọ̀nì rẹ̀ lálàáfíà nìyẹn a ó tàwọ́láha bífàmì àgbàdo tí ẹ̀kọ́ ó ń wá ìtumọ̀ fún pẹ̀lú àgbọ́yé kan ó ń wá òwe fún pẹ̀lú àgbọ́yé kan. ìkárà tàwílò rúbíà ti ìtàwílò kúlè máa náà. يضاف إلى ربوبية بترك التهويل ولزوم التسليم يعني إما ذلك بتعويل الرؤيا ما واتم ريال الله وتأويل كل معنى يضاف إلى الربوبية ما واتم الربوبية ثم تعبان له في ريال الله بترك التأويل ولزوم التسليم ọ wá pẹ̀lú kíyẹn má wá ìtumọ̀ fún yẹn dẹ̀mí ohun tí ó fi jáde pé yẹn ní mọ́nì nìyẹn kí wọ́n máa wá ìtumọ̀ fún yẹn fún pé yẹn ní báyìí ní ẹja fi tó àlùzómi tẹ̀sílẹ̀ àti kíyẹn dún ní mọ́ ìjúwọ́jú sẹ́lẹ̀. ẹ lórí kó ṣe pé ká gbà bá ṣe rí yẹn láìní máa wọ ọmọ oríṣiríṣi pé ọwọ́ ni ẹ má jà pé ọlọ́run lọ́wọ́ agbára ni orí eléyàn lẹ̀sìn àwọn mùsùlùmí wà. ومن لم يتوقع النفي والتشبيه زل ولم يجزم تنزيها. من لم يتوقع النفي يعني تيوبا صرف نفيه tí máa lọ ṣàtakò ìròyìn ọlọ́run ọ̀rọ̀ tẹ̀sílẹ̀ àti àfijọ́ zala ọ̀dọ̀ àwọn máa ṣàṣìṣe àlámì òsì bí tẹ̀sí ha wọ́n fẹ́ fọ́ ọlọ́run mọ́ ni wàá ní ṣe déédéé sísàfọ̀mọ́ ọlọ́run tó ló mọ̀ fẹ́ ṣe yẹn. فإن ربنا جل وعلا موصوف بصفة الوحدانية صفات الوحدانية عندنا جل وعلا ọba tó tóbi tó sì ga jùlọ yẹn mọ̀ọ́sọ fún gbèsèfà tí mo wà dání ìyá a máa ròyìn rẹ̀ pẹ̀lú àwọn òròyìn jíjà àṣọ pé àṣọ kà lọ́lọ́run. kankan náà ni àti mọ̀ọ́sọ fún ẹni tá a máa ròyìn lọ́lọ́run a bínú àwọn òtẹ́ẹ̀lì lórí dáńkà àti mọ̀sóf àti mọ̀nìyàn kẹ̀kẹ́ náà ni méjèèjì. ليس ليس بمعنى أحد من البرية البرية ìtumọ̀ tá a bá gbé fọlọ́hún kò sẹ́nikẹ́ni nínú ẹ̀dá tó nírò ìtumọ̀ yẹn lára ìtumọ̀ tá a bá gbé fọlọ́hún lẹ́yìn ṣàfihàn àná ìtumọ̀ tá a bá fẹ́ tú nípa ọlọ́hún kò sí èèyàn kankan báyìí nínú ẹ̀dá tó nírò ìtumọ̀ yẹn lára. وتعالى عن الحدود والطغيان hmm. àfàwání ọlọ́run الله سبحانه wa ta'ala ọ̀gá olékè ọ̀tayọ alhudud ààlà káfàlà tí fọlọ́run lè kọjá nígbà yìí ọlọ́pàá ọ̀yà àti àríkà sọ pé gbogbo òréré ibi tó lè dé ọ̀tayọ bíi ìwọ̀n tí wọ́n sọ pé bá fẹ́ gbé ọ̀tá láti dáàrin yìí ìyẹn ó jóná ni wọn ọlọ́run wa gbà tayọ bẹ́ẹ̀ pé ká fàlà sí ìtagbára rẹ̀ dé sọ ọlọ́run ayé àtàtì pé gbogbo òréré ibi tó lè dé ọ̀gbọ́dọ̀ tayọ bíi ọlọ́run tayọ rẹ̀. والأنفال والأدواه والأدوات. الأدوات ولا جاء أدوات. kò sí àdúrátì náà wọn ni wà á arkan ọlọ́run tó ga tayọ arkan so àwọn orígun àwọn kàrọ̀pọ̀ orígun orígun báyìí àtọ̀ ó tún ga tayọ oríkì wọ́n adawat ó tún ga tayọ orin iṣẹ́ pé àwọn ẹ́súmẹ́ǹtì tọ́lọ́run máa ń lò ní ọlọ́run tayọ nǹkan bẹ́ẹ̀ náà. láti àṣùwéjì rèé ààtì àti tó kàtàkì rẹ̀ mọ̀tẹ̀dẹ̀ ààtì. wọ́n ní ọlọ́run tàwa wèé láti àṣùwéjì àǹtí àtọ̀ sí tú àwọn àgbègbè mẹ́fà yẹn ò lè kọ́lọ́hún ọba jọ kasairi alimobotadaati gẹ́gẹ́ bí àwọn nǹkan títí tuntun míì táwọn ní ààyè tá a lè wá wọn sí alìjìhátù sí tú àwọn náà ní yẹmí ìlú shimali àmọ́ àmọ́ àlù sọ pé. سيما جاسك الإمام الطحاوي رحمه الله تعالى مدير الفرق هذا خطأ دبيت الرحمن على العرش استوى تنبه الشراح إلى هذا في شروئه فأقلقنا عزمتنا الأخيرة التحاوية so wọ́n tàwọn yẹn jí lórí rẹ̀ pé àwọn agbègbè mẹ́fà yẹn lásán fẹ́ látàrí ìhè kò lè kọ́lọ́hún jọ yẹn ni pé kò lè sọ́lọ́hún bẹ́ẹ̀ so táwọn ẹgbẹ́ yẹn mí nù wọ́n á jẹ́ shimal wọ́n á jẹ́ amam àbí khalif ṣùgbọ́n fún ọ̀kẹ́ fàkàtà wọ́n ti sọ pé ọlọ́run ò sí lókè torí kọ́ sọ pé ar-Rahman ala al ọlọ́run ọba àjọkẹ́ ayé ń kọ́. gbàgbà sórí kíni àlàáfù àwọn من في السماء آه، أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير من في السماء هذا طبعا السماء حديث الراحمون يرحمهم الرحمن يرحم أهل الأرض يرحمكم من في السماء sọ̀rọ̀gbà àwọn ẹ̀rí ni wọ́n jọ ń hẹ̀kú pé lọ́lọ́run wa láti wá sọ kí ìmáàmù tàháwí kí wọ́n sọ pé wọ́n láti àwíhí ẹ̀jìhà tó sí tú tí fáwọ́kù bá wà ńbẹ́ ọ ó sì yẹ kó wà ńbẹ́ tọ́lágbègbè mẹ́fà tá a ní náà nìyẹn àníyàn mìíràn. عن الشمال عن أمام عن خلف عن فوق عن تحت في فوق بيت الإمام ها خطوني خسائر المبتدعات والمعراج حق والمعراج حق كيف كل صوتي كان صلى الله عليه وسلم أو قلت لك الإسراء التجرني والمعراج الإسراء عناني سيره صلى الله عليه وسلم ليلا من مكة إلى المسجد الأقصى وننقل الإسراء إذا سار السائر ليلا يقال له أسرع أبي أسرع sára aláwì fún ọ yàtọ̀ sí sára àìpé sára ọkàrin lásán ni ìmọ̀ tí bá bọ́ sóru á ní sára. لما كان النبي صلى الله عليه وسلم لم يسري بنفسه بل بالله سبحانه وتعالى سيره لذلك قال الله تبارك وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا فأسرى ذهب به من مكة ليلا إلى المسجد الأقصى والمعراج هو صعوده من المسجد الأقصى من القدس إلى فوق سبع سماوات ونقل المعراج يعطينه ويلاه ونكينه ذي المعارج ذي المعارج وكل الله هو رفيع الدرجات فطلبه والمعراج حق kọ́ni gígùn gígùnkè láti sámà lọ sí abẹ́ láti kúlòsì lọ sí sámà òtítọ́ ni. wọ́n ti máa nẹ́bí ìròyìn òru láti mẹ́kà lọ sí kúlòsì. wọ́n tún wá mú ànẹ́bí fò lóòkè sámà bíṣàkṣìhì pẹ̀lú jéèyàn rẹ̀ kìí ṣe pẹ̀lẹ́mì lọ́lọ́ lórí ẹgbẹ́ àkéèdà tó lálàáfíà àwọn oníkàsọ bá nàbí sọlá rẹ̀ sọlá àlè ìsọ̀rọ̀ wọlé ọ̀jìn ọwáyé ẹ̀kẹ́rọ̀tà lójúfò báyìí lójúfò ni ọ̀dà gbọ́wọ́ mọ́láṣí ẹni tó bá sílẹ̀kùn ọ̀nà tó kà wọlé gbogbo ẹ̀ fúrufú ṣé àlá ni gbogbo eléyìí ẹnì àwọn àfihàn ìpẹ́ ní báyìí kí wọ́n bí báyìí ìyẹn ní kódó aláwọ̀ wa lè léyìn wọn lọ wá múra sí bí ìlóru òkè nǹkan alálà ni wọn lọ sí jàlá ẹni tó ń sílẹ̀kùn múra sí wọn gbà tó wọlé ẹni tó ń mójútó kódó sí fìyà ọmọ gbà tó wọlé ni wọn sì fi àkóso ó sì mọ̀nà tọ́tọ̀ ọjà ọmọ gbà jáde ó ń gbé lẹ́kùn sí yọ ẹni kí òun sì bá ń gbẹ̀ngàn láwọ wa lọ́wọ́ àlọ́ ń di ilé yẹn ẹni wọ́n bá lálà yàní aláàkè sábà ní àṣà pé bá sá àwọn tí wọ́n bá sá lóògùn pé pé yóò máa jẹ ẹran yóò sì máa jẹ sàmùsàmù wọn bá lọ́wọ́ rẹ̀ fáwọn tó sá lóògùn lélẹ̀ ni pé kìnìún tó ń mú lọ́wọ́ ni wọ́n sì bá lọ́wọ́ rẹ̀ eléyìí ni ádámù sọ̀rọ̀ ṣùgbọ́n eléyìí eléyìí sọ̀rọ̀ kìnìún so àwọn oríjà bíi ṣàkóso pẹ̀lú ìjẹyìn àníṣọlá sára ni wọ́n gbé fòlò kékeré ọ̀dọ̀ tí lójú fò ìlà sàmà lọ sí sàmà. ẹlọ́ọ̀lá ọlọ́run tó a gbé lọ síbi tó wù nínú ọ̀nà tó ga àyè tó ga tó dé sí dọ́tọ̀ mọ́ta àwọn sàmà kìíní sàmà kìíní sàmà kìíní sàmà kéje wà lọ ibi tó tún jù bẹ́ẹ̀ lọ fíofíò ọlọ́run wá sàkọ́lé anábì pẹ̀lú bó ṣe fẹ́ pọn létí. àwòhà ìmísí tọ́lọ́run fẹ́ rán mi sí tó fi pín sí ọlọ́run ó rán nǹkan yẹn sí ìmísí yẹn wá bá ọ̀rẹ́ mi sí òun ni òun tọ́lọ́run bá fún yẹn. Àdùmá kàdábà ní fọ àdùmá rọ̀ à ọkàn ni ọ̀pá rọ̀ ohun tó àrí mọ́sálá báyìí náà. العلماء أهل الله أبي أهل الرسول صلى الله عليه وسلم رأى ربه عبد الله بن عباس رضي الله عنهما قال الرسول رأى ربه وعائشة أنكر أنكرت ذلك قال من قال إن رسول الله صلى الله عليه وسلم رأى ربه وقد أعظم على الله الفرية àtọ́bí wí jáde papọ̀ òun rí ẹlẹ́dàá rẹ̀ ìrọ̀ ńlá lọ́ba bí àwọn yẹn sàrò ní afọwọ́ abdullahi náà bá sọ pé alóore ẹlẹ́dàá rẹ̀ ẹ̀kọ́ bá dẹ́dà ni mọ́ kàdà balẹ̀ fọ́ àdùn náà rà ọ̀rọ̀ ẹlẹ́dàá rẹ̀ báyìí wọ́n ní ẹ̀fọ́ náà àwọn afáàdùn ṣe àlàyé tíra àríwọ̀n ahmed rahimahullah pé. Ah, èèyàn gbọ́dọ̀ mọ́rọ̀ kẹta wá sọ èèyàn kọ owó lòún ṣe fẹ́ yẹjọ́ ọ̀rọ̀ àwọn ẹni ńlá méjèèjì ni oríire tí Abdullahi ibn Abbas ọdí ọlọ́wọ́ àìníhùnmá tó sọ pé òjíṣẹ́ ọlọ́run rẹ lẹ́dàá rẹ̀ onírírí ọkàn òun yìí tí àwa àyìnfà ń ṣe náfíò rẹ̀ onírírí tójú agbárí ìyẹn náà dẹ̀sìn máa wáyé sùmọ́dúnjọ́ kí n dà kéèyàn èyí tí ìyá ń ṣe náfíò rẹ̀ وصلى الله عليه وسلم اللهم bani ṣe ìka àti ọ̀la kànábì lọ́rùn àti ní ayé ń bíbáyé. والحمد الذي أكرمه الله تعالى به إيافا لأمته حقا. آها sọ nínú ìgbàdá gbọ́dọ̀ nígbàgbọ́ sí ká fi ń kà lóòrèkóòrè òun ni àbàtà èyí tọ́lọ́hún máa fi pàǹdẹ́bì lè yóò jẹ́ kí ìyá sáánú lé ọ̀nà tì í tó máa jẹ́ àánú táwọn ọ̀jọ̀ àmẹ́bí akọ́n òdodo làbàtà ni àwọn oníṣẹ́nà ni wọ́n mú un rẹ̀ láti sàlàyé bábà tàṣírí òfin fún ju wàrà lọ ó dùn jù ní lọ ìgbà rẹ̀ ó sì dédé kàràwọ̀ sámà bí wọ́n bá fa ìkíkín kan mú bẹ́ẹ̀ òun yóò ní gbẹ̀yìn mọ́ láyé bákan náà wọ́n ṣàfà àjò wọ́n gbọ́ àwọn fẹ́ bá bẹ̀rẹ̀ sí mú mẹ́nu báyìí òun náà ni ó wà lábẹ́ ìmánu bìlíọ̀ omi àkérè nígbàgbọ́ sọ́jọ́ ọ̀gbìnà ìpìyàmù wọ́n ṣàfà àjò ìsìnkẹ́ alẹ́ ti dákàrà àlàhùn àpọ́n èyí tànẹ́bì ti tọ́jú ẹ̀ pamọ́ ti tọ́jú ẹ̀ pamọ́ fáwọn àlè ọmọ rẹ̀ òtítọ́ nínú nítorí fàánẹ́bí sọ̀lá àlẹ́ ọ̀sọ̀lá ó ní gbogbo ànẹ́bí sọ̀lá àlẹ́ ọ̀sọ̀lá ló ní dáàwà tó ń yóò tẹ̀jà àbòlà ha gbogbo wọn ni wọn ládùúgbò àti ṣe pé tí wọn bá ti ṣe yóò rí bẹ́ẹ̀ wọn ni bàtàbàtú ìyàtàbàtú dáàwà tó èmi wá tọ́jú àdúrà tèmi pamọ́ ṣàfáà àtàlẹ́ ọmọ sí máa jẹ́ sí ìtọ́fún jọba. Bóyá ìgbà wá gbà gbogbo àwọn ànẹ́bì ló ní háwù. Ìmọ̀ ti ta ànẹ́bì lọ́wọ́ àtòbí jù káwọn tó bá ṣe sínú ẹ̀ máa mú. Gbogbo ànẹ́bì kọ̀ọ̀kan lọ́ládùn àtòbí tó bá ti ṣe báyìí àti kó rí bẹ́ẹ̀. Títọ́dọ̀ tòun ń ọ̀sàdúrà kankan láyé bíi wọ́n tọ́jú ẹ̀ pamọ́ kó jẹ́ sí pẹ̀ fáwọn ìjọ mi. Àwọn tó bá ní pọ̀ ọ̀hìn ìdùnnú lọ́jọ́ pé kàmáàrù wíyà fi àgbà wọ́n ti gbẹ̀gbà wáyé nínú òru tẹ̀wọ́n fún Abu Hurairah radiyallahu anhu nígbà tá a ní sọlá sọlá ń sọ pé ṣàfáàtì ìfipẹ̀mí abẹ́ kílí kọ́ra wíwá lọ́jà níbi lè sọlá rẹ̀ sọlá pé máa ní àṣàdù bí ṣàfáàtì kàyà Rasulullah ilé òjijì ọlọ́run ta ní ó sórí rẹ̀ sì padà sórí rẹ̀ ni. ìdíṣẹ́ ọlọ́run ní a ìsìnkú ẹ̀mí ọ̀jẹ̀ tẹ́ni tó ti kíni ọ̀rọ̀ ìwọ̀n يصدق قلبه لسانه ولسانه قلبه من قال لا إله إلا الله أنا بقول لا إله إلا الله ونوري سفاني يصدق قلبه لسانه ọkàn rẹ̀ ń fi ahọ́n rẹ̀ lódodo ọ̀lẹ́sàánù hù kọ́ ìgbà ahọ́n rẹ̀ náà sì ń fọkàn rẹ̀ lódodo so òfin ìpè àwọn tí ó rí sí pé àwọn owó ni àlè tawhid àwọn tó bá ní tawhid ọba wa di jọ́nà òjíṣẹ́ ọlọ́nkẹ́ máa kó àwọn ọ̀daràn kan jọ ọ̀rọ̀ ni gbogbo àwọn eléyìí pátá ọba ń yọ̀ǹda wọn ọlọ́run ayé ń bíbá yìí ló ti dàrú bẹ́ẹ̀ ní pé àwọn onílẹ̀kẹ̀ lọ́wọ́ ìgbẹ́ náà bá dáná tẹ̀lé kí wọ́n yẹ pákó fún wọ́n kàn lọ ni pé àlèsí bẹ́ẹ̀ fi léyìí o àlèsí bẹ́ẹ̀ fi léyìí o dábàá ṣèṣe ní àwọn ṣájà bíìlì nínú àwọn olóyè rádaràdá tó máa ń sulẹ̀ kẹwìrì ní wọ́n káàkiri wọ́n ní wọ́n lè dákú. wọ́n lẹ́bi àkọ́kọ́ ọlọ́wọ́ tààlà ní àdámù abẹ́rẹ́ náà ni àlùkáwà ní tọ́lọ́run gbà lọ́dọ̀ ádámà àtàrọ́ ọmọdọ́mọ rẹ̀ fún òtítọ́ ni kí lálùkáwà nìyẹn ṣé èmi tẹ́lẹ̀ dà yín ṣe bẹ́ẹ̀ máa sìn mí ọ̀dẹ̀ níbẹ̀ nítorí kọ́ máa padà máa wíńdọ̀ gbẹ̀ndà lọ́sí àmọ́ pé ìnà ẹ̀kọ́ náà ni hàn ọkọ̀ fìlẹ̀ káwọ̀ ọmọ ní ti ń jẹ́lẹ̀ dà ní aláwọn ọlọ́run ti mọ̀ níbi ìmọ̀ tó yẹ pé kò lè kó lójú ibi tọ́lọ́run mọ̀ sí yẹn òun ka àwọn tó máa wà lè sẹ́nu. ó sì ti mọ̀ nǹkan àwọn tó máa wọ ná. ní àdìlú ẹyọ kan ó ti mọ iye tí wọ́n jẹ́. Àdé kàlẹ́ sí síbi rẹ̀. Àdàdé tí ìkàkà kò ní àláyò nǹkan sùn. وكذلك وكذلك أفعالهم فيما علموا منهم أن يفعلوه nínú nǹkan tọ́lọ́run ti kádàrá iṣẹ́ wọn tọ́lọ́run ti mọ̀ ń pa wọn pé wọ́n ó ṣe tọ́lọ́run ti kà kọ́lẹ̀ rẹ̀. Olùyẹ̀ pé ńgbà táwọn táwọn sábẹ́ fẹ́ máa wò pé àà ńgbà lọ́run ti amẹ́ tí wọ́n lò jẹ́nà tó dẹ̀ ti mọ̀ ṣe tá a ṣe kí ni wàhálà tá a bá kì. Ìjíṣẹ́ ọlọ́run wa ní ìrìnmẹ́lú fọkùnlómúyà sáró ń lè máa kọ́ ìkọ̀lá ẹ̀yin máa ṣiṣẹ́ lọ kálukú láti rọrùn fún tí ó fi débi ohun tí wọ́n torí ẹ̀ dá tọ́wájẹ́ náà lọ́rùn torí ẹ̀ dá a sì ṣe ọmọ náà tí ó fi rí wọ̀ tọ́wájẹ́ àlùjẹ́ náà lọ́rùn torí ẹ̀ dá a sì ṣe ọmọ àlùjẹ́ náà tí ó fi rí wọ̀. àti pé sí parí ìgbà nìyí ó ní í ṣe pẹ̀lú bẹ́ẹ̀ bá fi parí ẹ̀ ní ẹ̀ náà ṣàtúnyẹ́ ti àdéhùn náà àdá tó ẹ̀rọ. ويقول يعمل بعمل أهل الجنة حتى ما يكون بينها وبينه إلا جراء فيثبت عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها جمع جمع الجنة nínú nǹkan tó fi ń hàn àwọn èèyàn ìgbọ́n kan lókun tó máa fi wọ̀ kádà rọ́bà ṣáájú ẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ọmọ náà lẹ́sẹ̀kẹsẹ̀ lè náwó ẹ náà lòdì kejì sọ bákan náà ẹ lórí rẹ òun lẹni tó sórí rẹ pẹ̀lú àkọọ́lẹ̀ ìdájọ́ ọlọ́run ọba sùhánà. ìfipádọ́ ìlà olórí ibú òun lórí tó ń sórí ibú pẹ̀lú ìdájọ́ tó bá dẹ́dà mú wa. ó ti fẹ́ rí ìpínlẹ̀ nǹkan pè ní kádàrà sírù lọ́ọ̀rì tààlà ìkálùkẹ́ àṣírí ọlọ́run nípa àwọn ẹ̀dá rẹ̀ wọ́n lè bọ́ ọ̀gbọ́dọ̀ yẹ̀wò kọ́sọ́ pé bóò ló ti jẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ parẹ́ nìyẹn àwọn ló ti lè rí báyìí wọ́n mi tán lè. ọ̀rọ̀bù ọlọ́run ò bí kò lè nà gàtà kọ́ lẹ́nu mọ̀lẹ́kà kan tó súnmọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ náà làǹdẹ́bì kan tó súnmọ́ lọ́wọ́ ò lè nà gàtà kádàrá yẹn. àti ká sọ fún àdàbì tààrẹ́ ń fẹ́ kò lè nà gàtà kádàrá yẹn ìgbìmọ̀ rẹ̀ ó ní wọ́n sáà bùkù kí ẹ̀ wá jilẹ̀ níbi máa wádìí kádàrà wọ́n ní ẹ̀dọ̀ àti kí ẹ̀ máa wòye pé mò ń sì ń wòye sí mò ń ronú sọ́rọ̀ àkọọ́lẹ̀ yẹn bẹ̀rí àjọ lẹ́lẹ́kẹ̀ẹ́sì là ọ̀nà okùnfà mi téèyàn fi ní látìlẹ́yìn ọlọ́run lele lele hirimani àbí sulamu lele hirimani ni àbí sulamu lele hirimani èwo náà ó tún wá jẹ́ àkàbà ní ọ̀fìsàláwà rẹ̀. ọ̀dọ́rọ̀dà tó tóbi yà rẹ̀. wọ́n sì tún wá jẹ́ eh, ipò ìkọjáàlà sọlọ́m ipò yẹn ló tún jẹ́. فلحذر فلحذر كل الحذر من ذلك فلحذر كنتم بوفون فاتي يعني احذروا الحذر فاحذروا الحذر ونصف فاتي فالحذر كل لحذر من ذلك نذرا وفكرا ووسوسة أسرع يعني بيلي أو نذرا من ويه وفكرا بوالو يسوسة wàsíwàsá tán àbí tẹ́ bá ṣe ròyìn ròyìn ń parẹ́. nítorí pé ọlọ́run ọba sùhánà ó ti ká ìmọ̀ kádàrá kù kò jẹ́ kí ẹ̀dá rẹ̀ kankan mọ̀. bákan náà ó sì tún kọ̀ fún wọn pé wọn ò gbọdọ̀ wá mọ̀ kádàrá káàkiri àkọsẹ̀jáyé. nítorí pé làwọn kó sì fà á lára ìnáhà ẹgbẹ́ tùtàbí ló ní oṣù ọ ọdún ni irú àwọn ìdàrẹ́ táwọn àfáà táwọn ọmọ máa ń ṣe níjẹ ní àwọn bá ń ṣe máa ń sìn tó bá ti di mọ̀hárọ́mù tí ó di tẹ́ẹ̀nì ni wọ́n wà lọ́lé ọba wọ́n máa lọ ọwọ́ ọjọ́ tí wàá bá jẹ́ wà wọ́n bá bọ́ síjọ́ ojú wà wọ́n là lẹ́bí àdámọ̀ níjọ́ ni tí wọ́n bí ń jọ́ náà lọ wáyé ń jọ́ wọ́n bá máa sọ ìṣẹ̀lẹ̀ òjò ọ̀rọ̀ púpọ̀ àwọn adìẹ máa kú ewúrẹ́ kú àwọn ọmọ kéèké kú àwọn obìnrin kú wọ́n sá kú yẹn náà máa ń pọ̀ dáadáa rẹ̀ ẹ̀rọ máa kú. sàrà wo lára sí màálù dúdú ọba orí mọ́lẹ̀ láàyè màálù dúdú ọba orí mọ́lẹ̀ láàyè ah. ohun tí wọ́n dà fún mi àtàwọn oríṣiríṣi wọn sì lè ní igun mẹ́rin ìsẹ́yìn ní kọlọrí màálù mọ gbòdì ìsẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin kọlọrí mọ káwọn oníjà àwọn oríṣi tá àwọn oṣù púpọ̀ ọdún láyé wọn bá tún ká lọ́dọ̀ ọba. ǹjẹ́ làáfà kan sọ pé ìpìlẹ̀ nìyẹn tó fi já sí pé ẹ bá ti rí ààfin báyìí ẹ bá máa bá sílẹ̀ gbẹ̀rẹ̀ bíkọ́sì àwọn olóòṣà àwọn aláwo wọn a máa dáfọ ọdọọdún fọba ìgbìmọ̀ kí ni ọ̀sẹ̀lẹ̀ lọ́dún ni àwọn onífà sọ àwọn afáyẹrẹ wọn afẹ́ ráàyè lọ́dọ̀ ọba wọn a sọ fọba pé àwa náà mọ̀ ọ́ láàrin ọ̀sán ọjọ́ ọ̀sẹ̀lẹ̀ lọ́dún kan ọba àfi wá fún ọ láyé àwa káwọn wà ń dáná mọ̀ sọ́ọ́rì mi ò rámọ̀ mọ́ tẹ́ wà ń ṣe mọ́ dáadáa ń sìn ìdàgbà lára ìdàgbà ṣe mọ́. كما قال تعالى في كتابه كما قال الله تعالى في كتابه لا يسأل أما يفعل وهم يسألون يبي الله نقام قباسي بيدا نمتعن يباسي الله بما سورة الأنبياء آيات التري فمن سأل لما فعل أن تبان بيري كل جات الله في سباي فقد رد حكم الكتاب إذا جات الله نترى الله أنت متدعى قد أولوه فيه ẹni tó bá ti wá dá ìdájọ́ ohun tó wà nù tíra padà àbí ká sọ pé tó wà nù àkọọ́lẹ̀ tó lóun ọ̀gbá nínú kékeré ló ń tàn wá سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك